wọ́n ní títọ́jú òbí ṣe pàtàkì ó ṣe kókó hmm. bẹ́ẹ̀ ni ìyá tó da ẹ̀jẹ̀ lé wa lórí bàbá náà tó ṣe kí ni wọ́n jẹ́ kí ó ó di nǹkan tó di tó fi wá di ohun tó fi wá di àwa náà hmm. kò sí bí òbí ṣe lè rí ilé ayé kó já rọ ni kó já fọ́jú ni gbogbo nǹkan kí nǹkan tóbi bá dà nílé ayé ọmọ gbọ́dọ̀ tọ́jú òbí hmm. àwọn kan ní ṣèbọn látìgbà tó ti bí mi ló ti gbé mi kalẹ̀ ṣèbọ́tọ̀ lẹni tó tọ́ mi nígbà tí mo wá lówó tán tí mo wá dìlú mọ̀ ká tán ó wá ń yọjú pé òun nìyá mi. Hmm. títọ́jú òbí ó ṣe pàtàkì nítorí pé tá a bá ní ká wò dáadáa ọlọ́run gan sọ nínú ìwé mímọ́ ó jẹ́ sọ nínú alukoran wípé ká tọ́jú àwọn òbí wa nínú nínú ẹ̀sìn mùsùlùmí níbi tí ayé tóbìnrin wọ́n ní tí èèyàn bá ń kírun lọ́wọ́ ìyá àyàn bá péyàn kéèyàn já irun yẹn láti dá ìyá àyàn lóhùn ìyá tó bí ni sóde ayé ìyá tó bí ni sóde ayé pé téèyàn bá ń kírun lọ́wọ́ hmm. nínú àlùkùrán ó ní tí èèyàn bá ń kírun lọ́wọ́ àsìkò téèyàn ń kírun lọ́wọ́ yẹn hmm. tó gbọ́ tí ìyá ẹ pè ẹ́ lákòókò ẹ̀kejì o hmm. gbọ́dọ̀ dá ìyá ẹ lóhùn so kábọ̀ wá sún pé mẹ́ pé ọmọ wa ṣe kí ni ọmọ wa yàn ó wá yanjú títójú òbí wa yálà yín pé òbí ṣe dáadáa fún wa nítorí pé kò sẹ́ni tó ìwà wo lè dọ́gba kò sẹ́ni tó jẹ́ ẹ̀gbọ́n tán yòyò òbí mi wà tẹ́ pé pé yóò mọ̀ mọ̀ tí ìtọ́mú ní kò ráyè àwọn òbí máa ti pé pé onífàájì ni wọn wọn ráyè wọn ráyè pàtẹ ntọ́jú ọmọ débi pé wọ́n sọ pé hmm. pé àwọn ẹlòmíì báyìí yóò ti lọ láti bí oṣù kan báyìí ìgbà tó bá tún dé lọ ọmọ tó tó rí. òbí mi gan látọ̀ ọmọ oṣù márùn-ún ló ti fọmọ lẹ̀ fún bàbá. ló ti fọmọ lẹ̀ ìmí gan gbà tó ti wẹ̀ aṣáà ń rá wọn tán pé àwọn òbí tán pé wọ́n ń bímọ tó bẹ́ẹ̀ wọ́n ń gbọ́mọ wọn sórí àkìtàn náà ju gbogbo ẹ̀ lọ ẹ jẹ́ ká máa tọ́jú àwọn òbí wa nítorí pé wọ́n sọ wípé àlùjànnà mọ hmm. gìgísẹ̀ òbí rẹ̀ ló wà. bẹ́ẹ̀ ó tó ọdún mélòó tẹ́ ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn bàbá wa yìí ah, ṣé tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú wọn sí ìsìn. látìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ nígbà ayé bàbá wa lọ́hùn-ún bàbá wa Ògúndé wá sí ìgbà tá a wà yìí á tó bí ọdún mélòó. pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run ó pé ọdún mẹ́tàdín báyìí. mẹ́tàdínláàádọ́ta. bẹ́ẹ̀ni forty seven years. Hmm, tẹ́ ẹ ti darapọ̀ mọ́ àwọn bàbá wa Ògúndé ńgbà náà. bẹ́ẹ̀ni ó náà lẹ ti gbọ́ láti ẹnu bàbá wa ọ̀gbẹ́ni Kọ́lá Ọláìyá ó ti pẹ́ ilẹ̀ ta sí díẹ̀ hmm, mo fẹ́ lè sọ pé èmi yìí kọ́ ẹ̀hún wọn ẹ̀ tí ì lálàá pé wọ́n sunrun mi dèpò dépò pé wọ́n wà sóde ayé tó bàbá wa Kọ́lá Ọláìyá eh. gẹ́gẹ́ bí n tí à ń bá bọ̀ kó tó di pé a pè yín wọrí orí àga títọ́jú àwọn òbí tẹ́mi àti kejì mi civilize ọmọ hmm. Ìbàdàn jọ ń yànnàná látàárọ̀ hmm. gẹ́gẹ́ bí bàbá sí wa gẹ́gẹ́ bí àgbà sí wa hmm, ìhà wo lẹ́yìn rí tó kọ sí yín kí ọmọ máa tọ́jú òǹbí ẹ̀. ẹ ṣeun ìtọ́jú òbí ó ṣe kókó ìtọ́jú òbí ó ṣe pàtàkì nítorí pé òbí ni ọlọ́kọ̀ tó wa oníkálukú wá sáyé tí wọn ò bá wà ẹ́ wá sáyé o ò lè jẹ́ nǹkan kan ìwọ tọ́lọ́run fún nífọ̀n tó fún léèkánná tọ́lọ́run pèsè fún torí bá ti ṣe tó rọ́nà gbégbà má gbàgbé àwọn òbí ẹ àti bàbá àti ìyá èyíkéyìí tí ó bá wà láyé tó wà láàyè inú wọn má gbàgbé wọn níwọ̀n gbà tó ti ní àǹfààní àti máa nawọ́ sí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan bó ti wù kó kéré mọ́ bẹ́ẹ̀ bí àṣà ọ̀rẹ́ mi kan a ní obéńbé obéńbé tó bá ti nawọ́ sí wọn oore ọ̀fẹ́ àánú ọlọ́run ààbọ̀ ọlọ́run á túbọ̀ máa dájú lórí ìwọ náà ẹ má jẹ́ àgbàgbé àwọn òbí wa bó ti wù kó dàgbà tó bó sì ti wù kí wọ́n kéré tó kò wá sírú ìhà tí wọ́n kọ sí wa nítorí pé lóòótọ́ lóòótọ́ ẹlòmíì á ní bàbá òun òkú tọ́jú ńgbà tó ń wà ní kékeré àyà òun òkú náà ní òun gbà tó ń wà ní kíní ẹ má jẹ́ àṣebẹ́ ni wọ́n gbà tó wá sì wà láyé tọ́lọ́run bá ti pèsè fún wa ẹ bí wọn ò tiẹ̀ fẹnu ṣàdúrà ṣe rí ṣé kí n sọ èso ìbò pẹ̀lú ẹ spirit wọn hmm. a máa ṣàdúrà fún ẹ ẹ ṣeun. tó bàbá wa ọ̀gbẹ́ni Kọ́lá Ọláìyá ẹ kú atótónu gbogbo ẹ̀yin ará ilé tẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ òun lẹ ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu bàbá wa yìí títọ́jú òǹbí wa ó ṣe pàtàkì ọ̀pọ̀ ni ò mọ̀ pé òrìṣà kan ni ìyá jẹ́ nínú ayé èèyàn tó mo fi yọ́nú ọlọ́run bẹ gbogbo àwa ọmọ tí a ṣe lóǹbí lóde ayé ẹ jẹ́ ká máa rántí pé bí ò bá sí tọlọ́kọ̀ tó wà wá sóde ayé ohun tó dà lónìí ọlọ́rọ̀ tó ń pè ọ́ lónìí gbajúmọ̀ tó ń pè ọ́ lónìí ṣó lè dá